mo fẹ́ sọ ìtàn kan yín nípa ọkùnrin kan yóò ti gbé nínú ayé wa ìrí ìwà dáadáa ló fún gbogbo gbà yín gbénú ayé gbogbo èèyàn sì fẹ́ máa gbọ́ràn rẹ̀ kì sọ̀ràn bí rí kì purọ́ rí àmọ́ òdodo ni gbogbo ọ̀ràn yìí máa sọ ẹni ìyanu lọkùnrin ọ̀hún níjọ́ kan ó mú ìka rẹ̀ sí ojú afọ́jú ẹni yóò fọ́jú sìn àríran ó lè rí nàṣẹ níjọ́ mi ẹ̀wẹ̀ ọkùnrin dáadáa ìtumọ̀ adẹ́tẹ̀mẹ̀wá lára gbogbo iṣẹ́ yóò sì á ṣe o kínkínní ló jẹ́ lójú ara rẹ̀ kọ́dà ẹ̀yin wá pé tí gbọ́n pa lára gbogbo iṣẹ́ yìí ti ń ṣe níjọ́ kan ó rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn à ń ru òkú ẹnìkan lọ à ń lọ lè sin nífa ìyá rẹ̀ ń sunkún ọkùnrin dáadáa ń wá káàánú fún ìyá òkú ó láàárín èèyàn wọn lọ ó sì sọ̀rọ̀ sí òkú lẹ́sẹ̀kẹsẹ̀ òkú ń bẹ̀rẹ̀ sí mí ó sì tún òkú ti da lára dídà inú gbogbo èèyàn á dùn ṣiṣẹ́ rere yọkùnrin ń ṣe ọkùnrin dáadáa yìí ní í ṣe ọkùnrin yìí ni àmọ́ ìran yàn yóò fẹ́ ṣiṣẹ́ ibi wọ́n bẹ̀rẹ̀ sí ṣe inú níbí ni rẹ̀ níjọ́ kan wọ́n pé wọ́n sì àmú lọ kóòtù wọ́n purọ́ mọ́ wọ́n lu wọ́n tutọ́ sí i la lẹ́yìn ìgbà wọn ni àmú ni wọ́n bá lọ lè kàn má àgbélébù lérí àgbélébù ìlú adúró sí yìí ó ṣe kú ọkùnrin dáadáa yìí ó lágbára púpọ̀ púpọ̀ àmọ́ jẹ́ kí èèyàn burúkú yìí kí wọ́n pa òun ó sì àfihàn lẹ̀ kí wọ́n pa òun ìdí ni wí ó fẹ́ kú nítorí ẹ̀ṣẹ̀ gbogbo èèyàn kí kú wá kígbe wí ọlọ́run dáríjì èèyàn wọ̀nyí nítorí wíwọ̀n ìmọ̀ nǹkan yẹn ń ṣe lẹ́yìn ìgbà òun ló wá kú ẹ̀sìn àsìn àmọ́ kèdákẹ́ sínú sàárè níjọ́ kẹta ó jíǹde ó jíǹde ó rìn débi gbogbo àwọn ọ̀rẹ́ rí wọ́n bá wọ́n bá jẹun lọ àyè ó gbogbo àwọn ọ̀rẹ́ ó wí ẹ gbọ́dọ̀ mú ọ̀ràn mi kẹ́ mú lọ gbogbo ayé kẹ́ máa gbogbo èèyàn ẹnì yóò bá gbọ́ yóò bá sì gbà mí gbọ́ ọlọ́run ẹ̀ dárí ẹ̀ṣẹ̀ hàn jìyàn ẹ̀ sì wẹ ọkàn hàn mọ́ mo kú kí n bá lè gba gbogbo èèyàn là gbogbo ọkùnrin gbogbo obìnrin àti gbogbo ọmọ kéékèèké gbogbo wọn yóò bá tẹ̀lé mi ìyẹn mú adé ọ̀run lálàáfíà ọkùnrin yìí tiẹ̀ ti ń sọ̀ràn rẹ̀ yìí tátí ẹ̀ lọkùnrin ọ̀hún ṣẹ̀ òun lọmọ ọlọ́run ọlọ́run nìkan ṣo ló dá gbogbo nǹkan yìí ń bẹ láyé yìí àánú gbogbo èèyàn ṣe nítorí yìí ló ṣe aràn ọmọ rẹ̀ wáyé yìí kébà lè kú nítorí ẹ̀ṣẹ̀ wa. gbogbo wọn yóò bá kan wọn lé gbogbo wọn nígbà pátápátá Ẹ pa wọn mọ́ nígbà yẹn bá sin akú o é mú ọkàn lọ ọ̀dọ̀ ọlọ́run ó kọ ọkùnrin yìí tí í jẹ́sẹ̀ jésù kristi lorúkọ rẹ jẹ́ ǹjẹ́ tiẹ̀ tí ìgbórúkọ rẹ rí jésù kristi ló jẹ́ ẹ̀bùn ńlá láyọ̀ gbogbo èèyàn a gbọ́dọ̀ fa nítorí wíwo nìkan gbogbo wa lọ ó léwé ọkàn wa mọ́ nígbà bá kú ká ẹ gbọ́ ọ̀ràn láti inú bíbélì wá ọlọ́run fẹ́ gbogbo ara ayé púpọ̀ púpọ̀ ó sì arán ọmọ rẹ̀ kan ṣoṣo yóò bí wí ẹnikẹ́ni yóò bá gbàgbọ́ o kì ní kú mọ́ àmọ́ yé ní ìyèyè lópin